èyí ni ìtumọ̀ súrọ̀tù tíìn maka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mẹ́jọ. bisimilahi rahmani rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. wàtíìnì wàzẹ́ẹ̀tún. olúwa ni mo fi èso ọ̀pọ̀tọ́ àti èso igi elépo dídùn mo fi búra wẹ́kúrí sí ni àti òkè sí náà olúwa ni mo fi òun náà búra. wàhádà bẹ́lẹ́dì ẹ̀mí. àti ìlú ìfàyàbalẹ̀ yìí ìyẹn maka olúwa ni mo fi òun náà búra. لقد خلقنا الإنسان في أحسن تقويم dájúdájú àwa dá ènìyàn ní ẹ̀yà tí ó dára jùlọ. ثم رددناه أسفل سافلين lẹ́yìn náà a ó tún dá a padà sí àyè tí ó rẹlẹ̀ jù nínú iná. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون àyàfi àwọn tí ó gbàgbọ́ ní òdodo tí ó sì ń hùwà rere nítorí náà ẹ̀san tí kò ní í já ń bẹ fún wọn o. fama yukazzibuka ba'du biddin. àti pé kí ni a tún lè mú ìwọ ọmọ ènìyàn pé ọjọ́ àgbéǹde nírọ́ lẹ́yìn gbogbo eléyìí. alaysa Allahu bi ahkamil hakimin. ǹjẹ́ kì ṣe ọlọ́run ni ó mọ ẹjọ́ dájú gbogbo olùdájọ́ lọ níbí yìí.